وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أقل فورا وبا وباتيم أقل توسين ببوبا أترويكات بفواسواج ونبى محمد صلى الله عليه وآله وسلم

مرتكب الكبيرة ẹni tí ó ń ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ẹnikẹ́ni tí ń ṣe lọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ tí ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó sọ di kẹfìrí àbí ẹ̀ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú ẹbọ ìdájọ́ rẹ̀ ni a sọ níjẹ̀ ẹjọ́ wọn ní tòní yìí náà ó tún ní ìṣopapọ̀ máa torí òun náà ní ibi tí a kà ní pé hukmul fasiqi al-milli ولا يسلبون الفاسق الملي الإسلام بالكلية ولا يخلدونه في النار كما تقول المعتزلة بل الفاسق يدخل في اسم الإيمان كما في قوله فتحرير رقبة مؤمنة وقد لا يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وقوله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة ذات شرف يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن ويقول هو مؤمن ناقص الإيمان أو مؤمن بإيمانه فاسق بكبيرته فلا يعطى الاسم فلا يعطى الاسم المطلق ولا يسلب مطلق الاسم شيخ الإسلام ابن تيمية رحمه الله من àwọn ẹ̀kọ́ tó níbi tí a kà lónìí yìí òun náà ni pé wọ́n fẹ́ kó yé ẹni tó wá béèrè béèrè lọ́wọ́ wọn nípa kí ni àdìsọ́kàn yẹn ni pé àkídà ahìlùsúnnàtì wàljàmáà àkídà tí annabi sallallahu alaihi wasallam tí ó mú wá torí pé lára nǹkan tó dàrú nígbà yẹn náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kí mùsùlùmí ìdájọ́ lérí rẹ̀ mùsùlùmí tí ń yapa àṣẹ ọlọ́run ọba kí ní ẹ̀dá orúmọ àwọn èèyàn lójú débi pé ẹni tí kò kí ń ṣe kèfèrí àwọn èèyàn máa bá lò nígbà lò kèfèrí ní sẹ̀mí ayé àti nígbà tó bá kú tán ìtumọ̀ pé wọ́n máa bá lò nígbà lò kèfèrí ni pé gbogbo tó yẹ kí wọ́n ṣe fún kèfèrí ni wọ́n máa ṣe fún bákanáà tí ó yẹ ká máa ṣe fún mùsùlùmí wọ́n máa ṣe fún látara pé ẹnìyẹn wọ́n ní jẹ́ ẹni tí ń ṣe ọlọ́run ọba so ẹni tí òun wá dé ipò tí ó ń jẹ́ kèfèrí tí ń ṣe nǹkan tó sọ́ di kèfèrí tí ń ṣe nǹkan tó sọ́ di ẹlẹ́bọ àwọn èèyàn tí ẹni rí sí bóyá tí ń ṣe nǹkan kan kódà òun ni ó tún jẹ́yàn pàtàkì lójú wọn eléyìí bí ó ṣe dàrú náà ní àsìkò wà tí sheikh islam tèmíyà tí wọ́n wà láyé tí ẹni tó wá láti odidi ìlú wọn tí ń jẹ́ wá sit tẹni fi wá sí ọ̀dọ̀ sheikh islam tèmíyà láti wá bí wọ́n ní ìbéèrè sheikh wá fi kún pé nínú àwọn nǹkan tó mọ̀ nínú àkídà alìsúnnàtì wal ìdájọ́ ẹni tó bá ń jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹn ni pé pòkì nínú ẹ̀sìn ìdájọ́ pòkì nínú ẹ̀sìn ìtumọ̀ pòkì òun náà lẹ́nu tó ṣe pé kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ní odidi ìmọ̀ ń hú àwọn ẹ̀ṣẹ̀ kódà àwọn ẹ̀ṣẹ̀ yìí kìí ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ láńlá ni àmọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ń wù yìí kìí débi tí yóò sọ di kèfèrí bákaná kìí débi tí pé yóò sọ di ẹlẹ́bọ wọ́n wá ní kí ni ìdájọ́ tí alfasikil mìlì pòkí tí ń bẹ nínú ẹ̀sìn ṣàpín pé nìsín kí yóò fìrún kalẹ̀ kí ọmọ kìí má àbíyàn tí ẹ̀ kalẹ̀ ń kí ṣégeṣége irú ẹniyàn kò rújú pé kò kí ń ṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí kìí kírun ni o kìí ṣe pé kìí wá sí mọ́sálásí o tí ìbá wá sí mọ́sálásí ìwà yíò ìwà kò kí ni yí wọn ọ̀dá àmọ́ yàtọ̀ sí pé ilé ní tí ma ń kírun ni kìí wá sí mọ́sálásí àìwá sí mọ́sálásí kò bá mú kódò burú jáì àmọ́ pé kìí ti ẹ̀ kí rárá àwọn ará alẹ́ náà wọ́n sọ pé kìí kírun àbẹ́lómi tó ipò wọn láǹfààní àti mọ́wá sí mọ́sálásí náà tó ṣe pé obìnrin ni àmọ́kè kírun lé irú ẹni yẹn ọ̀rọ̀ rẹ̀ clear pé ẹni òun dán tí ń jẹ́ ìṣekèfèrí pẹ̀lú ọlọ́wọ̀n bá wò kódà irú ẹni yẹn tó bá ṣe pé nílùú tí òfin ẹ̀sìn bá ti wà ní tó bá mú irú ẹni òun pípa ni ọ̀rọ̀ rẹ̀ lẹ́tọ̀ sí torí ẹni tí ó bá ti kírun ó ti di kèfèrí pẹ̀lú ọlọ́wọ̀n bá so torí pé nǹkan nínú nǹkan tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí náà ni ó pàtì lóhun òṣèlú àbẹ́ntí sí pé rọ̀mbọ́nù dé kìí ṣe pé ń ṣe nǹkan oṣù kìí ṣe pé ń bímá tí ara rẹ̀ ò tí ìmá ọká opóhùn ní gbàwẹ̀ náà ni kò sì gbàwẹ̀ ọjọ́ kùnrin ni ó ní ẹni yẹn rẹ̀ sọ di kìfìrí ni torí ọ̀kan nínú àwọn òpó Islam náà ló gbé kalẹ̀ ni kò ṣe ẹni irú àwọn ènìyàn in tó ń pè ní kúfúrú nù irú àwọn nǹkan tó wọ́n ṣe òun àmì tó ṣe pé kìí ṣe irú àwọn nǹkan báyìí lòun ń ṣe òun kàn ní àwọn nǹkan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ tí ma náà ní wá ń ṣe nǹkan wọn ẹ̀rí pé bá pé ma ń kírun bí a wá sí mọ́sálásí ọ̀tọ̀ ní ìdájọ́ rẹ̀ ẹni tó kìí ti ẹwà rárá so àmẹ́ni yìí ìmọ̀ ń kírun ìmọ̀ ń gbáwẹ̀ so àmá ọ wá ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí ń wù irú ẹ̀ là ń sọ pé ẹniyàn ọ wá jẹ́ ọ̀mùtí ẹ̀kọ́lọ̀ ní ká mọ́ mutí kí mùsùlùmí má dìde ọtí kọ́lá mọ́ mu díẹ̀ ipi díẹ̀ náà ní mímọ́ mu èmi èjì kó pamí lára irú eléyìí náà kọ̀ bá ọmọ yóò dájọ́ Islam so bákan náà olè jíjà jìbìtì lólù gbogbo ẹni islam náà ni ojúkóyíwá kí mùsùlùmí gbọdọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí tọ́ àwárí mùsùlùmí kan tó wá ṣe pé irú iṣẹ́ tó kún sọ́wọ́ ti ẹ̀rùn òun máa ń lu jìbìtì òun máa ń jalè òun máa ń ṣe zina ṣùgbúrú eléyìí ìdájọ́ rẹ̀ iná ni àwa fẹ́ kà lónìí wípé nínú ìdájọ́ islam tó ṣe pé òun náà ni àdìsọ́kan ahlùsúnnàtí wal jama'a yàní pé inú àkídá ahlùsúnnàtí wal jama'a sheikh islam ni wala yasluhuna al-fasiqa al-milli al-islam bil-kulliyya ahlùsúnnà wọn kì í gba wọn kì í yọkú al-fasiqa ẹni tó jẹ́ pò kí nínú ẹ̀sìn islam al-islam àwọn islam kó lára rẹ̀ bilkuliya yányányá ká sọ pé wọ́n yìí kí ṣe mùsùlùmí má ká ní kí ló dé kí wọ́n ní pé ó jẹ́ fásik tí ni pé ẹni tó jẹ́ pòkì tí wọ́n tó bá pè yàn ní pòkì wọn náà lẹ́nu tó ṣe pé ó jẹ́ mùsùlùmí ń kírun ń gbáwẹ̀ kódà ti lè lọ mọ́ká kódà ó lé lọ́wọ́ ó tún lè mọ́ yọ zaka àmọ́rù ẹniyẹn yóò wà máa ṣìkánú àwọn ìwà ẹ̀ṣẹ̀ tààkà yìí ó lè wọ́n á lu jìbìtì pé pé owó rẹ̀ tí ń rí wọn ọ̀nà jìbìtì ni so ó lè jẹ́ pé ń jalè ó lè jẹ́ pé ń máa ń ṣe zina so gbúrú àwọn kan wọ̀nyí ń mutí so àmọ́ islam ìsìn ṣe islam ó sì jẹ́ mùsùlùmí irú ẹni yìí alùsùnà wal jamaa wọn ní sọ pé kìí ṣe mùsùlùmí mọ́ pé wọ́n yìí wọ́n kìfìrí yìí láìláì àbí kí wọ́n lo ìdájọ́ kìfìrí lè lérí alùsùnù ní ṣe bẹ́ẹ̀ sírú lílo ìdájọ́ kìfìrí lè lérí ni pé bóyá kan wà nílùú ẹ̀sìn kan wà nílùú ẹni yẹn yóò nídi kí kánikọ́ wá tútúbá tí ó bá túbá jọ mẹ́ta yóò jẹ tí wọ́n pa ni tó àìkúrò àwọn kan ti ń ṣe lélẹ́ ó máa ká máa jẹ́ níyà olè tí ń jà àbí ká máa mú ká máa jẹ́ níyà zina tí ń ṣe tó a pé kì í ṣe tí zina ti dé kò kí wọ́n pa kọ́lọ̀ bá pẹ́ tí ń ṣe zina náà tó bá ṣe zina yẹn tí wọ́n sì mú tí wọ́n pa tó ti bẹ́ẹ̀ náà wọn ò tún ní sọ pé kèfèrí ló kú yìí ipa pa kèfèrí ìtumọ̀ rẹ̀ náà ni kí wà láyé slobun alfasiq almilli alislam bilkulliya islam kò lára ẹni tó jẹ́ kò kí nínú ẹ̀sìn ó wà nínú ẹ̀sìn àmọ́ ń hùwà tí ọlọ́wọ̀bọ̀ ọ̀fẹ́ tí wọ́n ní yọ́kù ní kèfèrí àwọn ní yọ́kù nínú islam tó bá kaná wala yukhallidunahu fin-nar wọn ò sí ní sọ pé yóò gbére sínú nábí kò ní jáde ń bẹ̀ máa irú ẹni tí mo ń sọ yìí bóyá náà síbẹ̀ so amẹ́yẹn náà mọ̀ pé ìmọ̀ kírùn so kìí ṣẹbọ kìí sí kí bóyá ẹni títí ó ní àwọn òògùn kan sí ma ń dè mara tẹ́lẹ̀ tí ń jalè tó tó ní nǹkan tó ń dè mara tí ẹ̀rí àgbákò isi ń dè mara àwọn tí ẹ̀ ju olè tí ń jà lọ gan so irú ẹni yẹn tó pé abáwá rí pé ah ó ṣẹbọ di nǹkan mara lófin lọ lè jalè òun ọwọ́ tó wá

ẹni tó bá sì kú sórí ẹbọ ọ̀dọ̀ haramallahu alayhi aljannata olúwa ní aljanna wíwọ̀ ó déwọ̀ fún tọ̀hún ẹgbàgbé tó yọ wà aljanna wà ó náà bí tẹ́ni yóò gbé inú náà ni wa ma lizzalimina min ansar olúwa ní kò sí ẹnìkankan tó lè jẹ́ alágbàálẹ̀ àbúnirànwọ́ fẹ́ni tó bá ṣe kèfèrí tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá tó kú sí rẹ̀ alùsùnà láyò kọlìdúnà òfin náà wọn ni sọ pé yóò gbére sínú náà yẹni pé tẹ́rù ẹniyàn bá kú nìsìn kọ́dá alùsùnà ọ̀jàmà ó tún sàdúwà fún olè so àmọ́ tó ti bẹ́ẹ̀ náà kọ́dá alùsùnà tó nígbàgbọ́ pé tí ó bá kọlìdúnà òfin náà kò lè gbèrè yányá sínú náà títí wà ní jáde ńbẹ̀ máa ẹn tó ń bá ṣẹbọ òun ni ẹgbàgbé pé bóyá yóò padà jáde kó nínú kò lè jáde kó nínú náà tó bá kú sílé ẹbọ wọ́n ni alùsùnà òun ní sọ pé wọ́n ń sàlàyé fún wa in tó ní ń ṣe pẹ̀lú àdìsọ́kàn àwọn Mu'tazila àwọn onápẹ ní Mu'tazila àwọn náà làwọn tó ṣe pé wọ́n tẹ̀lé ìròrí ẹnìkan turukọ rẹ̀ ń jẹ́ Wasil bin Ata Wasil bin Ata náà ni ó kọ rẹ̀ ẹniyẹn ó dá ìròrí kalẹ̀ látara kí gbogbo ẹni tó bá ń jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹni pé tí àwọn ní ìdájọ́ tí ẹ̀ nílé ayé yàyí àwọn ò lè sọ pé mùsùlùmí ni àwọn ò sì ní sọ pé kéfèrí ni àmá wọn ni pé ń bẹ láàrin manzilatun bainal manzilatain ń bẹ láàrin kò kan láàrin kò méjì ààyè kan láàrin ààyè méjì lọ́wà ẹni pé kò ní sí nínú mùsùlùmí kò sí ní sí nínú kéfèrí yọ́kàn ní ààrin gbogbo àwọn onípe mùsùlùmí àwọn sí nípe kéfèrè wọ́n ní àmọ́ tó bá dín ní ọjọ́ gbìndẹ̀ alkiyama masiruhu annar pé yọ wọ̀ náà ni ọ̀yọ̀ kọlọ̀dù fi ha yóò sì gbére sínú náyányá kò ní jáde ẹ̀dí pé ìdájọ́ tó wọ́n fún yẹn náà ni pé ìdájọ́ kéfèrè àwọn kàwáríjì ọ̀dọ̀ ọ̀nà àwọn Mu'tazila ti múrù rí àwọn ní gbogbo ẹni tí bá ti ń ṣe ẹ̀ṣẹ̀ nílé ayé ń tàwọn so ń mutí ń ṣe zina ń jalè ń parọ́ burú àwọn kan báyìí àwọn olè pé ní mùsùlùmí rárá ti ẹni àwọn olè kakú mùsùlùmí kèfèrí iná ni so àwọn kàwáríjì náà ìgbà táwọn Mu'tazila jáde ẹ̀hẹ̀ wọ́n nípa àwọn onípe ní mùsùlùmí ní ayé àwọn Khawarij yìí wọ́n wá ní tó bá wá di ní ọjọ́ gbìn alkiyama yóò tó gbére sínú náà ni so kọ́ra àwọn tó gbà pé kọ́ra bú túbá náà ọlọ́run nígbà túbá rẹ̀ ọlọ́run nígbà túbá rẹ̀ tí ò bá pé àwọn kàwárí tí a ń sọ yìí yukafiruna bidunub wọ́n ma ń pèyàn ní kèfèrí pẹ̀lú pèyàn ń ṣẹlọ́run wa yukhrijul 'asi wa sahibul kabira minal iman wọ́n ni pé ẹni tí ọba ń jẹ́ pé ń ṣẹlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ wà ní wa yadkhulunahu fil wọ́n ni lẹ́yìn wọ́n mọ́ wá jiyàn wọ́n tó takò pé irú ẹniyàn kọ́dà kò lè rí ìsìpẹ́ ẹnìkan kan tí ó sì pẹ̀rẹ̀ yọ̀ wọ̀nà kìyàmà ipẹ́ tó bá ń ṣe sínà nìsìn àbúrún tí àwọn ń jalè so wá kú ipẹ́ ni wọ́n so ìsìpẹ́ ọba kò lè rí ìsìpẹ́ wọ̀yẹ̀kùlùn ní tàbí sọ ní pé iná mẹ́ndà kọlà náà khullida ìpẹ́ tó bá ti wọ́ná yóò gbèrè sínú náà ni irúwọ̀ lẹ́mọ́ gbọ́n lẹ́nu wọn yóò mọ̀ jáde pé al-aslu fi an-nar al-khulud wallahi àwọn takfiri lọ́rin yìí náà wí bẹ́ẹ̀ wọ́n ní ó ní sọ fún un pé ìpínlẹ̀ iná gbígbèrè ni sòkòtẹ̀bà tí náà túnmọ́ sọ pé wọ́n ni kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar wọ́n ni iná tánàlì ti dákọ iná yóò pè ní wọ́n gbèrè sínú rẹ̀ ni sórí eléyìí ìròrí Khawarij lódìdí ni tí ò rújú sọ àmá tí wà yà ilẹ́nu ni pé òun gọ́mọ̀ ní kò ń fẹ́ takò àwọn èèyàn tó ti máa sọ pé kàwáríjì ni wọ́n níjó ni olóhun sọ̀rọ̀ pé afá kan ó ní dr alaro ṣàbílọ̀ ọ̀lọ́ ó ní kàwáríjì ni dr alaro wọ́n ní kí ló dé ó ní ẹ̀rí báyìí ẹni wọ́n ra kóòtù ọ̀rọ̀ tí dr alaro sọ wọ́n ní ẹni tí ń bá ń lu jìbìtì tí ń ṣe aburú wọn ẹ̀rí báyìí ó ní ẹlẹ́sẹ̀ ọwọ́ náà so irú eléyìí wọn ni pé in ti ń ṣe láburú gangan yóò mọ ìyẹ́kù lérí ara rẹ̀ yóò mọ afẹ́ tó ma ẹlòmí bẹ́ẹ̀ sí ní ìlànà rẹ̀ clear so ẹni tó bí ní sọ pé wíwọ náà ìpínlẹ̀ rẹ̀ gbígbére ni síbẹ̀ ìpé wíwọ náà ìpínlẹ̀ rẹ̀ ni wí ẹni yẹn kí o ti mọ̀ aqidatul khawarij irú àdìsọ́kàn yẹn àdìsọ́kà àwọn Khawarij ni so kọ́dà irú ọ̀hún wọ́n tó ń jiyàn ikeke ni ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam ní kò lè kò lè tọ́ sí rúntọ̀ bẹ́ẹ̀ sì ni tí sì jẹ́ ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam ẹni tí kò lè tọ́ sí náà lẹ́ni tó bá ṣe kú fún àlẹ́ tó bá ṣe ṣírkù tó kú sí orí rẹ̀ bẹ́ẹ̀ tọ́ mọ́ ní pé àwọn Mu'tazila àwọn nípẹ́ ní alùsúnà jama'a àwọn òrí gẹ́gẹ́ bí àwọn mọ̀tẹ́sílà wọn kì ń sọ pé ẹlẹ́ṣẹ̀ yóò gbèrè sínú na kàmẹ́tẹ̀ kúlù mọ̀tẹ́sílà gẹ́gẹ́ bá mọ̀tẹ́sílà sí ń wí bẹ́l alfasíkò tọ́ n ókọ rẹ̀ wọnú ká ní mùsùlùmí ni ká ní onígbàgbọ́ lẹ́ni yìí kama fi qawlihi ta'ala fa tahriru raqabatin mu'minatin wọ́n ní kéèyàn ó téèyàn bá dáràn nínú àwọn nǹkan tánà téèyàn máa ń dá òun náà ni kéèyàn ó yọ okùn sí mọ́mìnì wọn sí ẹni tí a bá ti mọ̀ pé mọ́mìnì ni kọ́lá kó ní ìwẹ̀ ìsẹ̀mí tí ń wù òun ni pé ismul iman sọ́sáwà lára rẹ̀ isi musulmi lẹ́ni wá ti ní musulmi ni irú ẹni ohun èyàn ó láǹfàní láti lè tún kú ní ọrùn rẹ̀ irú ẹni lẹ́ni tó kún náà bá ń ṣe lọ́rùn tó bá ní lágbájá isi musulmi ni yóò ní musulmi ni so tí ìbá ṣe pé ń ṣe ẹbọ ń sì ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run ọba yóò ní mùsùlùmí ni yẹn ni pé dákàlà fi ismail iman òun náà ọwọ́nú ó kọ kápẹ́yàn pé onígbàgbọ́ lágbájá ọkọ̀dé láyé ní kò fi ismail iman ilmutlak amẹ́niyẹn ó lè máa wọnú orúkọ ìgbàgbọ́ gidi o wo ìgbàgbọ́ ipé a ah, àwọn olónígbàgbọ́ lódodo irú ẹniyàn lè máa wọ̀ so wọn náà pẹ̀lú al'imanu lè mutlaq ọ yàtọ̀ sí mutlaqul iman mutlaqul iman òun náà ni kákan pé a ah, mùsùlùmí láwọn eléyìí so bí kí yàn lọ sọ́jọba ní sígan ní ah, àwọn agbódá wà lọ́jà yìí ah, gẹ̀rẹ̀ àwọn ni mo rí mùsùlùmí ni wọ́n tí ẹ pé èèyàn ọmọ sí ọwọ́ wọn amẹ́lùmí tí wọ́n náà látara pé ni pé èèyàn súnmọ́ èèyàn rí wọ́wọ́ rẹ̀ èèyàn rí pé kìí sẹ́ntí mú tí kìí sẹ́ntí ń jalè kìí sẹ́ntí ń zìzì náà kìí ṣe kíní kan èèyàn sì pẹ̀lú ogun tí ń jẹ́ ìṣe súnà Nábì sallallahu lè sọ pé a ah, ẹni ah, gidi náà ni ẹ̀rí pé rúwẹ́ náà mẹ́lẹ́nu àwọn Yorùbá náà so náà ni ọ̀rọ̀kọ̀rọ̀ ní kama sọ pé gbogbo ẹni tó bá di jáàlì súnà kò lè jẹ́ mùsùlùmí wallahi so kò sí bí wọ́n ṣe fẹ́ sí islam èyàn ó ṣe islam kan èyàn ó ṣe súnà kan àmọ́kọ́ wá jẹ́ pé orúkọ ìgbé súnà léyàn lérí tààlẹ̀ sọ pé ọ̀rọ̀ alùsúnà ni so kí wọ́n ní ẹni tí ó bá ti jẹ́ báwọn pé ń tọ̀hún kìí ṣe mùsùlùmí kìí ẹbá challenge rẹ̀ ni ẹ̀gan ipé ìjá náà bí ló sọ bẹ́ẹ̀ tẹ́bá bí wọ́n kílẹ̀ rí wọ́n ni al-islam wa sunna wa sunnatu hiya al wọ́n ni islam ní jẹ́ súnà súnà gẹ́ ni islam wọ́n ìpẹ́ tí wà sí súnà ẹ̀wọ̀kẹ́bẹ̀ kí 1 plus 1 is to 2 bẹ́yẹ sọ̀rọ̀ ìpìyàn kèfèrí dànù bẹ́ẹ̀ sì ni kò sí rí bẹ́ẹ̀ so ọ̀tọ̀ ni imanul mutlaq ọ̀tọ̀ ni mutlaqul iman imanul mutlaq oníká ni a mùsùlùmí gidi lẹ́ni yìí irú ẹni mutlaqul iman tọrọ àwọn kéèkéé yìí nìsìn so èèyàn ta tí mùsùlùmí ẹmùmí láàrin ìbòmí ní wọn tó mùsùlùmí ìmáàni wà lára wọn so bẹ́ẹ̀ ni alùsùnà bí àwọn ṣe máa ń lò pẹ̀lú àwọn èèyàn lélẹ̀ yìí àmọ́ ìmáànul mutlaq ọlọ́wọ́ bá gaggan ló tó ṣàlàyé rẹ̀ náà fúnra rẹ̀ ó ní innamal mu'minun ló wà ń dárájú àwọn mùmìnì gidi alladhina idha dhukira Allah àwọn àwọn tó ṣe pé tán bá ti rántí ọlọ́wọ́ ọba lẹ́gbẹ̀ẹ́ wọn wajilat qulubuhum ẹ̀mí wọn ó sì máa gbà pàpàpàpàpà ẹni pé ẹ̀rọ bà wọn tán bá fọlọ́wọ́ bá dẹ́rù bà wọn ẹ̀rọ lọ́wọ́ bọ́ bà wọn wa idha tuliyat alayhim ayatuhu tán bá ń ka aya al-Qur'an fún wa zadatuhum imanan yóò lè wọn kún ní iman tán bá ti ń gbọ́rọ̀ lọ́wọ́ ọba wọn ní gbọ́ lágbọ́kátínú ẹni tó ẹkẹ́ bá ríra rẹ̀ báwọn tó pé nǹkan tí ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá sọ fún nínú ẹ̀sìn ọlọ́run yíso pé ẹ̀ẹ́ sí bó ṣe rí lélẹ́ yìí ah ìmọ̀ kí bó ṣe rí ní o túrú ẹni yẹn òun lẹni tó ṣe pé gidi nù ìjọba ti sí lọ́wọ́ pé má ṣe léyìí má lọ́jà ọkọ̀ mẹ́kùn gidi yẹn ni aya al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run bá máa ń ṣe lára rẹ̀ sẹ́ẹ̀rì pé lókùngbà ni ọmọ darí so èyàn jẹ́ mùsùlùmí gidi àdáhùn tí ń ṣẹlẹ̀ nìyẹn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyàn mọ̀ rí páwọn èèyàn wọ́n lọlé kéwú wọ́n sì ń kéwú yìí àmọ́tẹ́ bá wú ẹni tó ya kò kí sọlọ́wọ́ bá jù àwọn tán lọlé kéwú náà ni kọ́lọ́tẹ́ bá ń sọ nípa ọ̀rọ̀ ẹbọ nípa ọ̀rọ̀ kúfúrù àwọn tó lọ ilé kéwú náà ni àwọn náà lẹ́mọ̀ bá gbóró àwọn nǹkan burúkú lọ́dọ̀ wọn àwọn gan ni wọ́n introduce nǹkan burúkú sáwọn èèyàn ní ó tó bí oṣù mẹ́ta ní ẹ̀kan nìsìn ń bẹ́ nìkan sọ̀rọ̀ ń fa pé àwọn àfà àgbákò ní ọ̀pọ̀lọpọ̀ wọn pẹ̀lú kí ó tí wọ́n ké agagan ni wọ́n ń da ìsìn ọlọ́wọ́ bá rú ẹni wá ní à ń pé bí ìṣèparó tó pé ẹgbẹ́ òun kan sọ̀rọ̀ kan fún un mo ní ọlọ́mọ yọ̀ òun àjò náà lòun bá lọ́bẹ̀ ó ní bá ń ṣe débẹ̀ ní máa ń sọ fún un pé ṣe orí tó ń ṣe fún ọ òun ò sí ti rí láyé kọmọ́ṣe òun ò dán òun rí láyé kọmọ́ṣe kí ni nǹkan tó ṣe òun náà ni pé ó lọlẹ́ra Qur'an tuntun ẹgbẹ́nu yìí ó dùn pé àkùránì àkúyàmà ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ọwà sí sí dédé ìdájì ọwà sí sọ́nà méjì ọwà gbé sí ọ̀tún lé tapọ̀ ọ̀tún ó gbé ẹ̀sùn sí lé tapọ̀ òsì ní òní jù báwọn náà lọ sáàmà tọrọ ogun kan tó bá ti fẹ́ ẹ̀wọ̀ báyìí tó ẹni ẹ̀rù àbá ẹni rẹ̀ ah kùránì wọ́n gbẹ́sẹ̀ dé kùránì mọ́lẹ̀ ah wọn lè ṣe yí o pẹ̀lú bóun ṣe kó lọ́dọ̀ ẹ̀yàn rẹ̀ tó túmọ̀ sí pé kọ́lá tó fi ń yangà pé wọ́n ṣe máa ń ṣe nù mùsùlùmí ṣe nù so ní kí o búrú àwọn àgbákò oríṣiríṣi tí ó yọ ẹ̀kọ́nù islamu yìí ọ̀dọ̀ àwọn tó yẹ ká máa léyàn jìnà sí gan ọ̀dọ̀ wọn lẹ́tì máa bá wọn náà làwọn ni a kan a ń sógun a ń sàsúkọ́ a ń sàsúrọ̀ gbogbo tí ó kó fìtínà báyà nígbèsí ayé àtàlùkìyàmà ọ̀dọ̀ àwọn àfà yìí lẹ́tì máa rí so àtàwọn àtàwọn bàbá aláwo so ó kó àfánà ó sì máa jẹ́ fìrú àwọn ẹni wọ̀nyí kìí ṣe ẹni tí a gbọdọ̀ máa pè wọ́n máa Islam so ní pé alùsùnà wal jama'a wọ́n jí kó yíye pé gbogbo ẹni tí mutlaqul iman tó bá ń bẹ lára rẹ̀ a kan sọ pé tọ́ ẹni yìí mùsùlùmí ni àmá al-imanul onílẹ̀ ta sọ pé á ah, mùsùlùmí gidi tó dúó dédé náà ni eléyìí ṣúrú nǹkan yẹn ni ò sí láwọn àwárìjọ gbà wọlé àwọn gbà kú mùsùlùmí èpé méjì mùsùlùmí kò kí ń pé méjì ipé inú kọ jẹ́ kéfìrí abinú kò sì jẹ́ mùsùlùmí yányá àfi kò sì jẹ́ kéfìrí lódìdí àmọ́ pé kí ní mùsùlùmí tí imani pé lára rẹ̀ ní wọn ni àkùsí sí jẹ́ táwọn ìpáwọn so lẹ́yìn náà ara àwọn ẹ̀rí kan tí àwọn kọwàrí sí ma ń gbé ara lé tó fi ma ń pè ẹni tí bá ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí ní kéfèrí tó pé alùsùnà ọ̀jàmọ́ àwọn náà sì ma ń lo ẹ̀rí yẹn náà gangan láti sọ pé ẹni yìí o kò kí ń ṣe kéfèrí wọn náà ni hadith annabi sallallahu alaihi wasallam tánàbí ń sọ abu hurairah radiyallahu anhu anábi ni la yazni zani hina yazni wa huwa mu'minun anábi ni ẹni rí ẹni tí ń bá ń ṣe zina nígbàtí bá ń ṣe zina yẹn lọ́wọ́ hina yazni nígbàtí bá ń ṣe zina yẹn lọ́wọ́ wa huwa mu'minun kó wá máa jẹ́ mu'mini kó máa jẹ́ mu'mini so àwọn ṣe àwọn khawarij wọ́n gbá hadithi yìí mú wọ́n ni ẹ̀gbọ́n tánàbí yìí pé la yazni zani ina yazni wa huwa mu'minun ẹni kan ní máa sísìn náà gbàtí sísìn náà lọ́kọ́ jẹ́ múmi ní àwọn ètò torí náà ni pé ẹni tí bá ti sísìn náà kéfèrí ni so àwọn tánjálù sínú wa ni hìnà ah, hìnà kí ni tó ma hìnà ní kí nígbà tí ń ṣe so wa huwa mu'minun lẹ́ni bí kò lè jẹ́ múmi ní kọ́ jẹ́ pé mo ẹ̀dẹ̀ imanul mutlak kò lè ara rẹ̀ ẹni ká ní ìmọ́ni pé á ah, ìmọ́ni wà lára rẹ̀ lásìkò yìí so ó lè wá ṣe tán kẹ́mìrì ni mọ́rọ̀ lè dánwò yìí sí tó so yẹni pé ìmọ́ni rẹ̀ ti ó ti yóró lásìkò ti fi lọ so yẹni pé tó wá pẹ́ni tí ìmọ́ni rẹ̀ kún ni nígbà tó bá fẹ́ ṣe gan ẹsẹ̀kẹsẹ̀ àbí ìmọ́ni ò tẹ̀ tó ọ́ kí á ní pé ká ní ìmọ́ni rẹ̀ pọ́ntúwé tí ó kà tó padà ní ẹsẹ̀kẹsẹ̀ ní ó fi rú nǹkan báwọn lẹ̀ irú ẹ̀ láàrí gbọ́yé níbi hadith tó wà ní Sahih Muslim ti àwọn èèyàn mẹ́ta tí wọ́n ní ẹ̀ òkè ya òkè òkè ó ṣílù wọn gbà tí wọ́n wà nínú kòtò tán sá síbẹ̀ ìgbà tí wọ́n wò pé á bó làwọn ṣe jáde ní òkè yìí wọ́n rí pé kò sọ́nà táwọn fẹ́ ẹnìkan bẹ lọ́n pé òun máa ń ṣe dára sóbí òun ẹnìkan bẹ lọ́n dára pé dára tó máa ń ṣe ni pé ẹnìkan òun fún ní ókúrú fi nǹkan sí òun lọ́dọ̀ kò gba dúkìá rẹ̀ dúkìá yẹn wá pọ̀ òun padà wá dá padà fún bóun ṣe jàmbá fún ẹni táwọn jọ ní òwò láàrin ara wọn tọ ẹni ẹlẹ́kẹta òun ni tó ń fẹ́ fi bẹ lọ́n tó fẹ́ lù gẹ́gẹ́ mi òun ní níjọ́ kan òun ní ọmọ ẹ̀gbọ́n kan tó jóbìnrin ọmọ ẹ̀gbọ́n yìí òun wá ní ìfẹ́ rẹ̀ àdánwò ìfẹ́ rẹ̀ ń bọ́ sínú ẹ̀mí òun gbogbo nǹkan ló wọ́n fi ń wá káàkiri ikú ń fi rí bá ṣe zina tó wọ́n láǹfààní láti rí gbogbo nǹkan ló wọ́n fi ń tàn wọ́n fowó tàn wẹ́ tàn wọ́n orí ṣe oníjọ́ kan wá ní ìṣòro kan wá bá obìnrin òun gẹ́gẹ́ ló wá múra rẹ̀ wá bá wọn ipe ọ̀rọ̀ tẹ́ ma ń sọ látijọ́ yìí ọya so wọ́n ní kí ló dé kí ló nídìí òun nídìí nǹkan báyìí so wọ́n fún ní nǹkan tó nídìí òun ó nígbà táwọn wá wọlé wọ́n tilẹ̀ ọkùn mọ́ rí ibẹ̀ lọ́kàn ti rántí ní pé ah níbi tọ́lọ̀ wọn bá ti rí òun so obìnrin yẹn ló ń sọ fún pé bẹ̀rù ọlọ́wọ́ bá kí wọ́n kọ́ nìkan kan rí wa tí ọlọ́wọ́ bá rí wa so bó ṣe gbọ́rùn ẹ̀mí rẹ̀ sì gbàmù ẹ̀hún tásọ́lẹ̀ kan pé innamal mu'minuna alladhina idha dhukira Allah wajilat qulubuhum ọkà wọn gbọ́n wa idha tuliyat alayhi ayatuhu zadatuhum imanan so tọ́bá sì káyà kùránì fún wọn imani wọn lè kún bó ṣe gbọ́rọ̀ lọ́wọ́ bá náà ni imani yẹn padà sẹ́mi rẹ̀ ṣùlẹ̀rù lọ́wọ́ bá bá ó sì so irú ẹni pé kíní yẹn padà lẹ́ṣẹ̀kẹsẹ̀ ó sì pa kíní wọn tí nílà náà bí sọ pé ẹni rí ẹni tí ń ṣe zìnà nígbàtí máa ń ṣe zìnà lọ́wọ́ hìnà yẹ́zí ní àwọn kọwárì àwọn kàkájúkò níbi ìnà wọn ni wọ́n ni zìnà kọjá mùsùlùmí so anábì tún ni wala yasriqu sariqu hìnà yasriqu wa huwa mu'minun anábì ni ẹ̀lẹ́ ẹni tí ó ń jẹ́ ẹni tí ń jalè nígbàtí ń jalè yẹn lọ́wọ́ kó wá jẹ́ pé imanul mutlaq mẹ́lá rẹ̀ ẹ̀ lè sọ pé mùmínì yanyan lè léyìí so ìyẹn ni pé ismul iman ni wọ́n wà lára rẹ̀ wọ́n ta ní jalè yóò ní kí mùsùlùmí náà ní jalè àmá imanu mutlaqul iman kò ní sí ní ara rẹ̀ kọ́lẹ̀ ma wo àwọn tẹlumi tó bá ti rí 15 tuntun wà tó ti 4 15 mú àwọn tó máa ń jẹ́ bí ààkẹ́ àwọn rọ́bìrì ń rí má pàdé lómi gan ó lè mọ́ owó kó mọ́ sí jàmbá fáwọn kan ó sì wọ́n pé àfà ẹni ọlọ́run ìrọ̀dúsọ́gbẹ̀yà so kí ló wà ń bẹ̀ wọn ìgbàgbọ́ yẹn sí wà ń bẹ̀ kò sí mutlaqul iman mutlaqul sí mẹ́bọ̀ tí mutlaqul iman wà mẹ́ mo ti gbọ́ ẹni tọ́lọ̀ lé kámọ́lérí wọ́n di papọ̀ àwọn so gbàtán wá di pé wọ́n ní kókó ogun kan tó ní jáde ọ̀sá kò jáde fún wọn nìkan ẹnìkan rẹ̀ àsáfà ah, ni ọ̀nà wọ́n ni ọmọ ní kéwú lòun rẹ̀ à mọ́ ní kéwú ni eh, ni ẹ̀ ṣe ń táwá sí fún yìí so inú rẹ̀ dùn sí wọ́n ni ń ah, tẹ̀sí ọ̀dà ẹbẹ̀rẹ̀ ọlọ́run nìkan so nìkan ń sọ́ra pé àá ah, kí á irú àwọn ẹni yìí kọ́lá àbámọ́ àmọ́kúrin lọ́wọ́ ayé àyè ni so tó pé ní tó sì fi wọlé rẹ̀ wọ́n lu ilé wọlé ni tó rán ní kó sílẹ̀kùn náà ní sílẹ̀kùn fún wọn bà tó wádìí kan wá bẹ̀rẹ̀ sí ní lu ẹgbẹ́ tán ju kí ní sliding kí ní sí ilé gbúgbú tó ń gbọ́gbú tí ohun tí rí pé ah, kí ní lù sí ọ̀nà ẹ̀dú ẹ̀dú ẹjẹ́ kí ní sílẹ̀kùn fún yín wọ́n sílẹ̀kùn fún wọn wọlé so ó ní bá ṣe kọ́ wọlé báyìí ìbínú tán bá wọlé ó ní àmọ́ ah, ṣe wọlé tán rí wọn ni ah afẹ́lẹ̀ ni yìí ni wọ́n ni wọlé kí ó lò ṣẹ́mà nǹkan kan ní iná ni irú orú ìmọ́ni ó kọ ìmọ́ni ẹ̀ sí ń bẹ lára wọn náà ni so náà ni irú àwọn nǹkan ilé òfin mọ̀ pé àwọn tó ń jẹ́ kàwárí fún ní pé ẹni tó bá ti ń jẹ lọ́wọ́ kìí ṣe mùsùlùmí ẹni tó bá ń gẹ́gẹ́ kìí so àìṣílá ni ó takọ àgbóyé gbogbo àwọn tí ń jẹ́ sọ bẹ́ẹ̀ náà nẹ́bí anábì ní ẹni rí ẹni tó mutí nígbàtí bá mutí lọ́wọ́ ó ṣe pé iman mutlak ń bẹ lára rẹ̀ so orúkọ iman lè wà lára rẹ̀ kọ́rẹ̀ lónìí yóò mọ̀ mutí kọ́rẹ̀ bá wọn lé ọtí tó yẹ bá ń wò wọ́n ju àbí lónìí à mùsùlùmí là ánà bá àbí kílò àbí kílò pé kọ́rẹ̀ lè mẹ́wọ̀ pé afá làwọn bá nígbà kan nínú lọrin ọlọ́nkọ̀ adúpẹ́ fọ́lọ́wọ́n bá ní àsìkò yìí wàláì gbogbo àwọn ọmọ ilé àfá ọtí náà fi ń ṣe fáàrí kiri ọ̀rọ̀ tí ń sọ ìwá bí 40 years sẹ́yìn pàtàkì wọn kéèkì gbogbo àwọn ọmọ ilé àfàbà yìí nínú fààrí ní kí wọ́n mọ̀ mú sìgá láwọn fáwọn wọ́n mọ̀ fa sìgá ó sì mọ̀ mú ọtí aláìtàbí ṣe fààrí lọ́rin gbà wọn tó kó ní àwọn tán lájú àwọn ìlàjú àwọn àfàrísẹ́ pé ìtàn ṣe nísìn ni pé kọ́mọ jí rí èèyàn kọ́mọ sí gbẹ̀ náà láwọn fi ń sọ́là jú nìsìn kọ́mọ sí yahoo yahoo láwọn àfà jìbìtì sẹ pé ìtàn fi ń lájú nìsìn nù àmọ́ ń gbà yẹn sìgá ọtí ni wọ́n ò sí ní fi pamọ́ wọ́n ní fi pamọ́ wọ́n kó lágbàjá náà àwọn àmọ́ mọ́ tí kọ́lá àwọn tó mọ́ ní lágbàjá bí i stout ló mọ́ mú wọ́n ní lágbàjá gúdà ló mọ́ mú tí ẹ kìí déjì ni mọ́ mú bàbá àlàkásẹ́gbè ló tó má sí ní tí ẹ dópin tẹ́mọ́ fi ń dá wọn mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ nù so ni ó fi mọ̀ pé ìranú ti lọ sọlọ́kọ́ ṣàtọwà sọ́nà anábi ni wàlá yẹ́sìrìkù sáàrìk ìnà yẹ́sìrìk wa huwa mu'min anábi ni olè kan tí bá ń jalè kò ní máa jalè kó jẹ́ pé kí imanu lè mọ́tọ́lá kó sì wà lára rẹ̀ wàlá yẹ́sìrìkù khomra ìnà yẹ́sìrìkù wa huwa so bẹ́ẹ̀ náà ni ẹni rí ẹni tó ṣe pé ó wọ́n ń ṣe iṣẹ́ bí kan níta tó ikú gbogbo àwọn èèyàn máa wá nágàwó tí ń ṣe iṣẹ́ bú táwọn èèyàn nágàwó pé á táwọn èèyàn ní iṣẹ́ bú táwọn gbà yìí táwọn yóò sì máa rí tó ikú lásìkò so kò ní máa ṣerú aburú láńlá tó kó everybody ọmọ wé ta ní ń dá burú báyìí wò so kúrò ènìyàn kọ́ máa jẹ́ mọ́mìnì nígbà wọn so àdísì yìí àwọn alùsùnà ọ̀lùjàmọ́ àwọn gbára lé pípé tánàbí sọ ní pé nígbà tí bá ń ṣe kinní yẹn lọ́wọ́ so ìmánì ti ń jẹ́ ìmánì pípé kò lè síra rẹ̀ àmọ́ ìwọ̀n ní kọ́mọ́sí ó kọ ìjẹ́mùmìnì ìpìlẹ̀ ìjẹ́mùmìnì ìpìlẹ̀ ìjẹ́mùsùlùmí kọ́mọ́sí lára rẹ̀ máa àwọn kàwárí jà wọ́n ṣe àdísì yìí mú àwọn ní tí ń túmọ̀ sí ni pé gbogbo tí bá ti ń sèsì náà kò lè jẹ́ mùmìnì ẹni tí bá ń jalè kò lè jẹ́ mùmìnì ẹni tí bá ń jẹ́ lọ́tí kò lè jẹ́ mùmìnì so eléyìí lànà kàwárí tó clear ni mo wá sọ ń jẹjọ náà pé àwọn lànà kan wá bẹ tó pé lànà kàwárí clear sáwọn èèyàn ẹ̀rì pa ti fòófò kan bẹ́ẹ̀ ní sì mo ti rọ́gbọ́n sọ ìkan ipe gbogbo ẹni tí ó bá ń jẹ́ pé ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ kí wọ́n máa sọ pé al finari al-khulud kí o ní ìpìnlẹ̀ iná gbére ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti ẹbá ti ẹ̀wọ́ príncipù yẹn gan yóò kí príncipù tó takọ ayà al-Qur'an ni ó takọ hadith Nabi sallallahu alaihi wasallam torí ọ́sìn lẹ́nu ayà al-Qur'an pé àwọn kan bẹ̀ tó pé wàlá yashfa'una illa liman irtada olúwa ní ẹnìkan kò lè ṣìpẹ̀ àfẹni tí ọlọ́run bá bá yọ́nú sí omi pé ìṣìpẹ̀ ọ wà lẹ́yìn náà hadith anabi sallallahu alaihi wasallam ọlọ́run tó sọ nìkan níbi kul lillahi shafa'atu jami'a wọ́n anabi sọ fún wọn pé ọlọ́run olú ni gbogbo tí ń jẹ́ ìṣìpẹ̀ tó bá di ọjọ́ gbogbo alkiyama ìkápá rẹ̀ ní àmọ́ tálẹ́ tó yọ́n sí ẹni tí kò ṣẹbọ kú bákan ẹni tí kò ṣe ìwà kúfùrù kú so irú ìsìpẹ̀ yìí àwọn ẹni yìí takò bí kò lè lẹ́tọ̀ọ́ ẹni pé tẹ́ bá ń kíyèsí àwọn tó máa ń sọ̀rọ̀ nípa oníbídà náà mo alkiyama mo ní wọn lé wọn báyìí wọn lé wọn pé sọ́ọ̀kan sọ́ọ̀kan bẹ́ẹ̀ sì ni ń sọ ọ̀tọ̀ ń tú tẹba ní kí wà lẹ̀rí wọn ni tànẹ́bí sọ̀lọ̀sọ́lá ń pè yùdáàrù wọ́n ma lé báyìdùmín ummeti àwọn kanin àwọn alẹ́ ummami kama yùdáàrù ibil gẹ́gẹ́ bá ṣe ma ń lé àwọn rankumi min mashrabi níbi títí mumi tí pé ẹni tí ń da rankumi lọ tí ó fẹ́ káwọn rankumi yóò mumi tí rankumi bá yà lóbi sọ pé yóò lé kúmbẹ̀ kúmbẹ̀ sì máa lọ oníbẹ̀ ni wọ́n ṣe lé àwọn míì tó bá jọ́gbìn dalkiyama tán bá wọ́n lé wọn anábí wa ma sọ pé ummati ummati níbi rẹ̀ wáyà mi yóò ma sọ pé ashabi ashabi fáwọn ẹni yìí àwọn èèyàn mi ní àwọn sọ̀hábà mi làwọn ilé tẹ́ lé yìí tí mo mọ̀ wọn àwọn mọ̀láíkọ̀ wa ma sọ fún anábí sallallahu alaihi wasallam pé so ìtumọ̀ wọn dára kú dálẹ̀ òun ni pé ìgbà táwọn afá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní àwọn èèyàn náà ni àwọn ashabu ridda àwọn tó ṣe pé lẹ́yìn gbàtà nẹ́fẹ̀ wọn ashabi ashabi káwọn èèyàn mi làwọn eléyìí àwọn tí mo mọ̀ ní wọn ni wọ́n ti yẹni kọ́lá ìbọn rẹ̀ níbi àdísìmí ní rọ́jà ọkà ti padà sẹ́yìn lẹ́yìn gbà tí ìwọ́n ti kú tán ghayyaru wa wọ́n ti yí ogun nǹkan padà wọ́n ti yí padà ní wọ́n ti change wọn ò bí wọ́n fún wọ́n ni àwọn náà ni àwọn wọ́n láwọn ọ̀yọ́ zakama lẹ́yìn gbàtí abubakar radiyallahu ni so bí àlàyé ṣe wálé rẹ̀ àwọn onípẹ́tọ̀ àdísì yìí lẹ́yìn àbíkọ́ tó ní pé ọlọ́run ò lè gbá tútúbọ̀ ní bídíà láíláí ó ní inna Allaha ihtajaza at-tawbata an sa'ibi bid'a hatta yada'a múnú ọlọ́run bá ti dí gàgá ìtúbá mú ní bídíà kò ní rí bí túbá tó bá túbọ́ ọlọ́run nígbà tútúbá ọlọ́run nígbà tútúbá rẹ̀ ọlọ́run nígbà tútúbá rẹ̀ kọ́lá tó bá fi kalẹ̀ ẹ̀wò túkùtù بس من طبعا حديث نفي إن الله احتجب التوبة عن صاحب البدعة حتى يدعها يعني في غاغا يوم ديفون الله يوم ديوجو ní bid'ah so kò ní fẹ́ túbá kò torí kò ní rí pé n tó ń ṣe ọ̀dá hatta yada'a kò tẹ̀ nílé ẹbọ tó pọ́hùn tí ẹ̀ ní kò tí ẹ̀ sí ìrújú kankan bí pé tí ẹ̀ bá ṣe tí ẹ̀ bá kú lè ẹ̀yàn wọná tí ẹ̀ bá fẹ́bọ́ kalẹ̀ tí ẹ̀ ṣẹbọ́ kú ọlọ́run ṣàforíjì fún yàn èyàn ṣẹbọ́ ní ṣẹ̀yẹ́ túbá pé ẹ̀ ah, ṣe má so ó sì túbá yẹnyẹn gbogbo mọ́jẹ̀ tó bá sì pé sára rẹ̀ so ti bí ó rá foríjì ọlọ́run ọba náà ọlọ́run fi ní pé qul ya ibadiya alladhina asrafu ala ẹ̀ṣẹ̀ ẹbọ ni ẹ̀ṣẹ̀ kúrù ni ẹ̀ṣẹ̀ bídà ni ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ ni gbogbo ẹ̀yẹn ìmọ̀ ṣàforíjì fún tí ẹ̀ bá ti túbá tó sì dúrí ní pẹ̀lú ìtútúbá rẹ̀ sókè wọn sọ pẹ́tọ̀ ó ń so ìlànà kan nínú ìlànà kọ̀wárì so bákan náà kíyàn ní gbogbo bídà ipò kan náà ní gbogbo ẹwà yẹn yán ìlànà kan náà ní nínú so torí pé kí ni tẹ́nìyàn ń sọ ni pé bídíà tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ bídíà tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ nítẹ́nìyàn ń sọ náà ni pé ó gbé sípò kúfúrù ó pè sípò ẹbọ so irú eléyìí ó jẹ́ tó tako ìlànà àwọn salaf kí ní kan wá bẹ wọ́n mọ̀ sọ yọ́ mọ̀ ní èmi ń lo ọ̀rọ̀ afá ẹ̀rí lèmi ń lo ẹbí ẹnìyẹn ẹni níbo ni ẹ̀rí ànábì ti sọ pé oníbídíà àtẹlẹ́ṣẹ̀ wọn ò wọn kó mú ẹ̀rí wa látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bí tánàbì ti ní bídíà àtẹ̀ṣẹ̀ wọn ò jọra wọn sẹ́ wọ́n yàtọ̀ so ọ̀rọ̀ tí ń sọ yẹn ọ̀rọ̀ àwọn àfáìsì ni kí sí pé àwọn àtàkì pé mi takò ìtakò ọ̀rọ̀ yẹn o ìtakò ọ̀rọ̀ ọ̀nà òun mo fi jọra wọn onípẹ́ tó ń ṣe bé dáhà wọ́n mọ̀ rí ara ẹ̀bẹ́ pòun sẹ́sìn kọ́lá yóò tó mọ báyàn jà lórí rẹ̀ ẹ̀wúrú àwọn ní súfínìsì àwọn ní wíìdìdì wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí bá ń sọ fún ọpin tẹ́ǹṣe ń tako ntọ́dá so torí pé kíni kọ́lá ìlúmí ọmọkùnrin ọlọ́tọ̀ ọlọ́run kọ́dà kò sí ibi ẹlòmílẹ̀ ni wọ́n sponsor wọn ní púpọ̀ àwọn west ní sponsor wọn burú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ wọn lẹ́mọ̀ gbọ́ so látara pé kí ni àwọn ti rí pé ẹ̀sìn làwọn ń sìn yìí lẹ́yìn wá ń takò ẹ̀sìn ewu ní mẹ́gbẹ́dẹ́ àná àmẹ́ni tó ń ṣe lọ́run ẹ̀ lérí nìkan táwọn àpò ti kóra ọyọ́ tó ní àwọ ọlọ́tí rè wípé àwọ ọlọ́tí àwọn àjàmọ́ ọlọ́tí ẹ̀ lè rí ẹ̀ lè rí àwọn jàmọ́ kan tí wọ́n kóra ọyọ́ tó ní àwọn ìhun lè rí ẹ̀rí pé ara àwọn kan wà kúrò àwọn jẹun àwọn jẹmọ́ kàdìríyà rẹ̀ àwọn jẹmọ́ tìjàníyà rẹ̀ àwọn rí pé ẹ̀sìn làwọn sí bẹ́ẹ̀ àwọn nọ́sífàtì àwọn akọ̀rí gbogbo náà wọ́n rí pé ẹ̀sìn làwọn ń sìn wọ́n kúrò àwọn jẹun lórí bẹ́ẹ̀sì ní so ewu tí ń bẹ ní bídà tó so torí pé kí ni náà ni ọ̀kan náà àwọn sálàf tó fi ní pé albid'atu ahabbu ila ash-shaytani min ó ní bídá á ṣètọ́ ni fẹ́ràn rẹ̀ gan ó fẹ́ràn rẹ̀ ju kí ọmọ ṣe lọ́run lọ ó nílẹ̀ anna sahibal bid'a ó ń sorí tẹ bá rí oníbídá la yutabu minha kò ní túbá kò ní fẹ́ jáwọ́ torí pé yóò mọ̀ rí kóhun sẹ́sìn ni amma sahibul ma'siyah mẹ́rin tó ń sẹ́lọ́run yutabu yóò ẹni padà mú tí ìmìmí náà mọ̀ pé ọ̀dá tó ìní padà ìní padà ìjọ tí o ní tọ̀rí ká o ń súfí tí bá ń sọ pé mọ̀ pé ń tàǹsì yí ọ̀dá kẹgbẹ́jọ́un ó ti yọkó mẹ́ ẹ̀yàn nù ó ti yọkó mẹ́ tó ní gbogbo tàǹsì yí kọ̀dá tí o mọ̀ rí pé ń wà kí ní ìdánpínlẹ̀ yọ kó mẹ́ kò sí Islam yóò kò súnà Nabi sallallahu gbogbo tó níkọ̀dá àwọn táwọn àfá súnmọ̀ ń complain tó bá yọ tẹ bá yọ kò nínú sáwí nínú súfí yóò àṣẹ́kù islam yóò ṣẹ̀kù súnmọ̀ nẹ́bí sallallahu so ní ara àwọn ebu àti aburú láńlá ti bẹ ni eléyìí ibẹ̀ láwọn afá mọ̀ so kìí sì sọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam ó sì lè lọ́rọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam ó sì mọ̀ jà ó sì mọ̀ sì jàgbẹ́ lérí pé àtọ́nibídíà ẹ̀ ń fi bídí àti ẹsẹ́ ó dáwọn sánàbì lọ sọ lẹ́ẹ̀kì èsù pípé pé kíkọ̀jọra wọn sánàbì lọ sọ sánàbì kọ́ lọ sọ ọ̀rọ̀ àwọn àfáà náà lòun kúnà lọ́wọ́ náà kan lélẹ́rì ó sì lè rẹ́ẹ̀dì kankan wá tó ní ẹ̀rí ti fi bọ̀ tírẹ́sì rẹ̀ rí tẹ̀rí mi ti fi bọ̀ tírẹ́sì rẹ̀ rí káàtì láwọn àfáà lọ sọ dáwọ́dà ẹ̀rí ni ṣẹ̀kẹ́ngbà mi àfáà lè sọ̀rọ̀ tí ò ní mẹ́rin wá èwọ́ wà bá wẹ́ẹ̀rì ẹ̀rí wo lọ wá fún yìí tó fi rí pé àbíjọ́ tọ́lọ̀ ń sọ pé òun dáná ìjẹ́nu ń bídí àmbẹ̀lọ́tọ̀ ni iná ẹlẹ́sẹ̀ àmbẹ̀lọ́tọ̀ irọ́ in bẹ́bẹ̀ ni pé iná ẹni tó bá ń jẹ́ ẹni tó bá jẹ́ lẹ́bọ tó ṣe oníkúfúrù tó jẹ́ kèfèrí tó kú sínú rẹ̀ iná ti ẹ̀nà ni pé yóò gbèrè sínú rẹ̀ yányẹ́ kò ní jáde mẹ́ ẹni tó ń bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó ṣe lọ́run kò túbá tó fi kú àbí kò túbá tó fi kú tó bá wú ọlọ́run ọba tó bá ní kọ́ wọná iná yẹn wọn gbèrè síbẹ̀ yàtọ̀ tí mẹ́mẹ́ náà bẹ́ẹ̀ náà ló ní bídíà náà tó wá kí bídíà rẹ̀ bídíà ẹlẹ́bọ ni tó jẹ́ bídíà kúfùrù ni yóò gbére sínú náà ni gẹ́gẹ́ bí ẹlẹ́bọ sangilitì bóun ó sì gbére sínú náà bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé òun ṣe bídíà tí bídíà rẹ̀ ṣe kó ẹbọ tó bá kú sí rí bídíà yẹn tí ò túbá kọ́yọ̀ já ókò mẹ́ so wọ́n ní pé wọ́n tó àmọ́ ní pé ẹgbọ́dọ̀ fi sí ẹbẹ̀ tátàmásíà sánàbí lọ sọ bẹ́ẹ̀ pé ẹgbọ́dọ̀ fi oníbídíà sábẹ́ tátàmásíà àtátàmásíà ti là anẹ́bìkọ́ ló wí ọ̀rọ̀ àwọn àfẹ́sìn náà ni àwọn àfẹ́sìn náà wọ́n ń sàlàyé fún ọ ipé bí di àṣẹ èyí tó pín sí mọ̀káfíìrọ̀ mẹ́ tó sọ̀rọ̀ kèfèrí tí ó sọ̀rọ̀ kèfèrí mẹ́mẹ́ so òun ni pé lè ó fi rí pé gbogbo tí ń jẹ́ ìrò tó bá ta kòrò rí ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ wà nǹkan kan nínú ẹ̀sìn láti fi dáàbò bò Sheikh mùmìnì tí ń jalè mùsùlùmí tí ń jalè mùsùlùmí tí ń ṣe zìnà mùsùlùmí tí ń ṣe aburú tí ń parọ́ so a sọ pé mùmìnì ni àmẹ́nà kìsùl ìmánì ìmánì rẹ̀ dínkù ni ìmánì rẹ̀ dínkù torí pé kí ni al'imánu yazidu wa yanqus ìmánu ma ń dínkù ìmánu ma ń lékún lọ́dọ̀ mọ́ni rẹ̀ gbọ́dọ̀ wà gbọ́ngàdán tó bá ti dínkù di kèfèrí nù so aw mu'minun bi imanihi àbí kí wọ́n sọ pé múmìnì lẹ́ni yìí rúkọ tó tó lè pẹ̀lú ẹni wọn wọ́n ni múmìnì ni pẹ̀lú pé ọ ń jẹ́ kó nígbàgbọ́ àmọ́ fáṣì kún ìkẹ̀bẹ̀rọ tí wọ́n ní pòkí nílé ó ní mùsùlùmí ni àmọ́ àpòkí ni irú ẹni gbà kan bí mí nípa pé Habibu Markazi ṣe ni mo ní á ah, ìyìn lè sọ pé kéfèèrè ni a mú dámi lójú pé kìí ṣe mùmìnì tààrí sọ pé mùmìnì tó jódìdì ni kìí ṣe mùsùlùmí tó pé mùmìnì kò kí ni so tí mo fi wíbẹ̀ ni pé èyàn le, fún ní excuse pé á ah, ìkankan yìí ń rú ẹni yìí lójú àmọ́ tó ti bẹ́ẹ̀ kìí ṣe pé èyàn pàtì ẹ máa ṣe rọ́dù tó lágbára fún ẹni pé rìjọ́ndà tó lágbára ẹ máa ṣe fún lérí sọkúsọ rẹ̀ ti ń sọ àmọ́ pé kẹwàá lámọ́lẹ̀ pé kéfèrí ni ẹni yìí àà so yíò ti ń kọjá àlà àmọ́ kí o tó wá ní mùsùlùmí gidi níṣẹ́ ìyẹ́ tó ṣe àṣẹ ètò so bẹ́ẹ̀ ni mùsùlùmí ògbọ́dọ̀ sàṣejù ní tó bá jẹ́ alùsùnà oyin sàṣejù oyin ṣe àṣẹ ètò wala yu'tal ismal mutlaqa ẹni tí máa ń ṣerú àwọn kẹba yìí wọn ò ní fún ní pé mùsùlùmí gidi lánàá àwọn mùsùlùmí gidi ni bẹ́ẹ̀ sí ni wàlá yuslabu mutlaqun is wọn sì ní yọ orúkọ yẹn kó láàrin yẹn pé kò tiẹ̀ sí mẹ́ rárá so ẹ́ rí pé nìsẹ̀ irú ẹ̀ náà rọrùn tán bá ní ọmọléèwé dà nílé ní àwọn ọmọléèwé ni tẹ́lẹ̀ gbogbo ọmọléèwé ni wọ́n wà ní gidi ni àwọn gidi ni

يقين سنو ركولوغا سنو صلى الله عليه وسلم ومدك يا مكوين يا يقين نعم وعليكم السلام Thank you. na anẹ́sọ̀lọ́wọ́ alẹ́sọ́lọ́m ó sọ pé obìnrin tí kò bá mọ́ bu ara rẹ̀ tó ṣe pé àdíkó mọ́ wẹ̀wù àríyàtún kàsíyàtún àríyàtún tí ó wẹ̀wù tí ó sì dàbẹ̀ tó wà ní òhù náà anábì ni wọ́n ní gbóòrùn alìjẹ́nà bìnrin ta sí pé wọ́n wọ̀ irú yẹn náà á gbé sí inú yàní àwọn wa'id nususul wa'id ẹni pé ní àwọn ẹ̀rí tó ṣe pé wá tó jẹ́ ìlérí ìyà tí wá nususul wa'id lọ́dọ̀ alùsùnà ẹni pé gbogbo àwọn tó bá rí tó jẹ́ ẹ̀rí ìyà lọ́dọ̀ alùsùnà àgbà pẹ̀tọ̀ ìtànà bí wípé bí ṣèrí náà nìyẹn ní pé ẹni yóò jíyà ọlọ́wọ̀n ọba àmọ́ ni tó ti báwọn fún ìyà látara pé kìí ṣe ẹni tí ń ṣe tọ́lọ̀ ní kòsù àmá kò wá bọ́ sínú ẹbọ kò bọ́ sínú kúfù ìmọ́ni rẹ̀ ṣe dáadáa tó yí sí kírun rẹ̀ mo ṣe kò kí àmá ìmọ̀ sí ara rẹ̀ lẹ̀ torí ẹniyàn ọ̀rọ̀ rẹ̀ méjì nínú ọ̀rọ̀ tó bá kú tó bá wu ọlọ́run ó ẹni wọ́n jìyà tó wá sí wọlọ́run oyin lóhun ṣàánú rẹ̀ tó àmọ́lú ẹni tọ́lọ́n bá fi sínú ìyàwó náà irú ẹniyẹn kò ní gbére sínú náà yóò jí àyàn fún ìgbà tó bá wu ọlọ́run tó àmọ́ kọ̀bá mu kò sí gbọ́dọ̀ dùnmọ́yàn ká ní pé ọkọ̀ lè jí ọlọ́run so ó ní pé bákan náà ọ̀rọ̀ wíwọ aṣọ obìnrin múra rẹ̀ ó ti wá tó lágbára torí pé òun lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ irun ó lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀run so náà ni fàmẹ́lú mi máa ń tara rẹ̀ níbi pé bá fẹ́ kírun ó ti ní aṣọ tó ní ìjáàbù tó kírun yóò ní ìjáàbù tó rọ̀ níbi kírun àwọn tó bá fẹ́ jáde náà ni yóò jáde pé à ah, sọ́lọ́n tí òun fi ìjáàbù kírun fún ọlọ́run yẹn kò sófin rẹ̀ ń ta mọ́ so náà ni ọlọ́run kọ́ ṣàṣàánú fún yàn kó lè ṣe tọ́nà jìnnà síyàn náà alaikum salaam bẹ̀t yá láwọn ìgbà kọ̀ọ̀kan ẹni tó bẹ́yà yóò fi hàn lẹ̀ láì kí hàn bẹ́yà lásìkò rẹ̀ lásìkò ló fi lọ so bẹ̀t yẹn ni bíyàn máa yẹ pé ń sábà máa ń fi hàn déédéé kí ni. yóò padà wá kí ìgbà tó bá tásìkò rẹ̀ bá lọ́wọ́ padà dá padà àbí kò ní kí mọ́. kọ́mọ́ wulẹ̀ dá padà mọ́ tó sì máa ń máa máa.

so ó sì mẹ́nà àfẹ́sì náà ní pé tán tó sọ pé ẹni tó wáyé kó bá máa ń kí kèékí déédéé ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí ẹni tí kèékí rárá mẹ́nà àfẹ́sì náà ní pé nù ṣé kọ́ máa máa fi rẹ̀ ní tí ni so wọ́n lọ ọ̀hún àìnà ni ni ni ni náà ẹ̀kọ́ sọ̀rọ̀ Five. ẹ̀kọ́ yìí tó clear náà ni pé Rashid kò sínú orúkọ ọlọ́run ọba kò sí tọ́lọ́ ti pèrè ní Rashid kò sí tó ti pèrè ní atánàbí náà ti pè ní Rashid ó ti yẹ alhadi lọ́wọ́ nínú orúkọ ọlọ́run ọba ṣùgbọ́n mọ́ ọ̀rọ̀ àná náà Thank you ìgbẹ́ náà lọ́wọ́ tó ní pé nígbèrè rírọ̀ fúnlẹ̀ yìí pé àwọn kẹmẹ tó ṣe pé ara ma ní wọ́n àwọn àfá wọ́n ni wà ánà mẹ́rin hùn nínà ń bẹ lára wọn